فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنكم الله عليك ولا أترى كاتب إخوان محمد صلى الله عليه وسلم عليكم السلام عليكم ويا جلتان كما بان محمد صلى الله عليه وسلم كما صلى النبي أتوقع الله عليه النبي صلى الله عليه وسلم tí tí ó fi di ọjọ́ olóde alkiyar ní tẹ̀síwájú àlàyé tí a ń bá lọ nípa àṣùwọ́tò sáà àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé ọjọ́ olóde alkiyar máa ó ti súnmọ́ tòsí níbàámu pẹ̀lú àwọn àlàyé tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam fún wa nínú àwọn àhàdìsí rẹ̀ ní ti ọlálàáfíà látọ̀dọ̀ anábí sallallahu alaihi wa sallam nínú àwọn àpẹẹrẹ tí anábí sallallahu alaihi wa sallam tó sọ fún wa tààbí mọ̀ pé ọjọ́ ìgbàlùkì àmọ̀ súnmọ́ inú ẹ̀ náà ni kẹ́kọ̀ọ́ tó òun náà ní kí irọ́ pọ̀ káwọn èèyàn máa parọ́ kí wọ́n sọ irọ́ dẹ̀ tọ́ nǹkan tó hàn gbangba gbangba báyìí tí ò sí nítorójú bẹ́ẹ̀ káwọn yóò sì máa fojú lẹ̀ kí wọ́n máa parọ́ wà á dàmú tàbábù ti fi nápìlì àgbà káwọn yóò máa ṣèwádìí nípa ìròyìn tán bá gbọ́ tán bá ti gbọ́ ìròyìn kan báyìí wọn ò ní ṣèwádìí pé ah sí ìròyìn fẹsẹ̀ nílẹ̀ so bẹ́ẹ̀ náà lóòótọ́ àdúgbò rí bẹ́ẹ̀ wọ́n máa gbé kíni wọ́n máa gbé káàkiri so eléyìí nínú àwọn apẹrẹ ni tó jẹ́ pé apẹrẹ tá a fi mọ̀ yí pé ọjọ́ nǹkan di àlùfíà àmọ́ ó ti súnmọ́ pé ká máa rí káwọn èèyàn nípa gbogbo nǹkan tó bá ti gbọ́ pé a gbọ́ nǹkan báyìí ah, gbọ́ ta ló sọ èèyàn mélòó ló wà nílẹ̀ ńgbà tán fi sọ gbogbo àwọn nǹkan báyìí ẹni tó bá jẹ́ olódodo èèyàn ẹni tó bá jẹ́ ọmọlúwàbí èèyàn so túláàsì ó yẹ kó wádìí ike a nǹkan tí mo gbọ́ yìí o ṣé bẹ́ẹ̀ ló ṣe nílò tọ́ àbí kò rí bẹ́ẹ̀ síwájú kí n tó ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ àbí síwájú kí n tó tẹ̀ tó máa gbé káàkiri fáwọn èèyàn pé a nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹni tí o bá fẹ́ kí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ o ta sí aṣọ òun ẹni tí o bá fẹ́ kí ìjọmọlúwàbí òun kí wọ́n ṣe kí ni kán fẹnu kàn án so a jẹ́ pé irú irú àwọn bẹ́ẹ̀ ó yẹ ká máa ṣe kí ni ó yẹ ká máa lọ rí wádìí síwájú kan tó ṣe kí ni síwájú kan tó gbégbèsè kan nínú ìlú kan tó bá fẹ́ ṣe so eléyìí àtàbálọ́wọ́ nù hadith anabi sallallahu alayhi wa sallam hadith abu hurairah radiyallahu anhu kọ́dà hadith yìí ari mu sahih muslim ó wà nínú sahih muslim nínú hadithu abu hurairah anabi sallallahu alayhi wa sallam ó lá nàbí ní sayakunu akhira sayakunu akhir ummati anabi ní yóò padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn àlùmọ̀ àwọn kan kó padà àwọn kan padà dìde nígbẹ̀yìn gbẹ̀yìn nínú àlùmọ̀ yìí àwọn wo ni onáàsùn anabi ní àwọn èèyàn kan yuhadithunakum wọ́n máa bá yín sọ̀rọ̀ yuhadithunakum wọ́n máa sọ̀rọ̀ fún yín wọ́n lè sọ pé hadith anabi ni wọ́n làwọn bá yín sọ wọ́n lè sọ pé ọ̀rọ̀ míì wọ́n náà wọ́n máa bá yín sọ àmọ́ anabi ni tí wọ́n máa sọ fún yín ma lam tasma'u antum wala aba'ukum ntẹ́ ẹ̀gbọ́ rí àtẹ̀yìn àtàwọn bàbá ńlá yín tó ti kọjá lọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀gbọ́ rí òun náà ni wọ́n máa sọ jáde lẹ́nu fún yín ọ̀rọ̀ tí yóò tọ́ máa sọ fún yín pé ọ̀rọ̀ tẹ́yìn ò gbọ́ rí àwọn ọ̀rọ̀ burúkú wà kéèyàn ń gbọ́ dáadáa láwọn àtàn tí ò rí bẹ́ẹ̀ àmọ́ sábà lérò pẹ̀lú pé iṣẹ́ ẹ̀gbọ́ rí ni pé iṣẹ́ ẹ̀gbọ́ kó ó fẹsẹ̀ ń lẹ́nu ẹ̀sìn rí látọ̀dọ̀ àwọn tó ti kọjá lọ látàrí ànábì sallallahu alaihi wasallam àwọn kan wà dé wọ́n máa wá sí kíni wọ́n máa wá sálà wọ́n máa sọ fún yín ànábì ni fa iyyakum wa iyyahum ànábì sọ́ra o káwọn náà sì kíni káwọn náà sì sọ́ra káwọn náà sọ́ra kó níbi aburú èyí tí wọ́n máa tàn ká látara àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n máa gbé káàkiri tí gbogbo àwọn ìyàwó wọn sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí jáde káàkiri àbí kí wọ́n parọ́ kí wọ́n ti tí ò sí inú ẹ̀sìn wọn sọ láti pé kọ́rọ̀ wọlé bá a dùn àbí láti pé káwọn olùkìyàn sójú ọ̀nà ẹ̀sìn kò tọ́ fẹni tó bá jẹ́ tó bá pẹ̀lú láfa ẹni wá pẹ̀lú lórí mímọ́ àbíjọ́ náà làwọn anábì sallallahu so ó wá jọ lójú ó sì bá tó ń ti àwọn ìkìlọ̀ tánàbí sallallahu alaihi wasallam tánàbí ti kìlọ̀ nípa ìmọ̀ ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bá ṣe kíni tí ò bá lálàáfíà látọ̀ dà nàbí sallallahu alaihi wasallam àbáwọn ọ̀rọ̀ míì tán parọ́ rẹ̀ má nàbí sallallahu alaihi wasallam tí ò rí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ń sọ́ra láti sọ̀rọ̀ ọ̀rọ̀ náà jáde síta ó náà ló fọ́ àtijọ́ pé síwájú pé òótọ́ sọ fáànà bíi sọ báyìí èèyàn gbọ́dọ̀ ṣèwádìí tó o bá fi lè ṣèwádìí síwájú pé òótọ́ sọ fáànà bíi sọ báyìí táwa rí fáànà bíi sọ bẹ́ẹ̀ òun náà wà nínú àwọn òkúrọ́ nínú àwọn òkúrọ́ méjì nínú kó jẹ́ kan ó jẹ́ kan nínú àwọn òkúrọ́ méjì àwọn kan parọ́ rẹ̀ kalẹ̀ wọ́n parọ́ rẹ̀ má nàbí ìwọ náà wá sí kíni irọ́ yẹn ó wá ń gbé ó wá ń ta káàkiri fáwọn yẹn láláì ṣètò ìṣòwádìí nípa rẹ̀ nínú àwọn sàbí ànábì ah, Zubair Zubair bin Awam ọmọ rẹ̀ ń bèèrè lọ́wọ́ rẹ̀ níjọ́ kan ìpè àá èsì bàbá àwọn èèyàn tẹ́jọ́ sẹ̀mí àwọn sàbí àwọn yòókù tẹ́jọ́ sẹ̀mí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọn a máa ń sọ̀rọ̀ nípa anabi anabi yìí báyìí anabi yìí báyìí a gbọ́ sẹ́yìn máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ sẹ́yìn náà máa ń ka ọ̀rọ̀ báyìí bí àgbọ́ báyìí lẹ́nu anabi àgbọ́ báyìí lẹ́nu anabi ó ní lóòótọ́ ni ó ní àwọn jọ ṣe pẹ̀lú anabi àwọn jọ àwọn jọ jẹ àwọn jọ mú àwọn jọ jagun àwọn jọ káàkiri òun sì gbọ́ anabi àwọn ọ̀pọ̀lọpọ̀ onígbàdàgbà ti dé àwọn ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀rọ̀ nípa anábì ti lágbára ó léwu ní ìlú bàtà àti adáké jẹ́jẹ́ àwọn tó bá rántí ẹ̀ dáadáa káwọn ọmọdé kí ni ká máa sọ fáwọn yìí so ìbẹ̀rù ẹ̀rù ń bà á pé kó má jẹ pé nǹkan tó ń wá sọ bẹ́ẹ̀ látara kó o ti gbàgbé òun wà lọ́tà ànábì ò nítorí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu ẹni tó bá máa ma tó dáadáa parọ́ mímu anabi sallallahu alayhi wa sallam ó ní fali yàtọ̀ bá wà àmàkàdáhu minan nar ó ní kólọ̀ lè wá ààyè tó dé sí inú náà ọ̀kan náà àwọn oníwàásí tó gbajúmọ̀ dáadáa afa Imran Abdulmajid Eleha ó sọ̀rọ̀ kan ní bóyá jẹ ta lọ́rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ni tó wá sàbíyẹ lọ sí ara anabi sallallahu alayhi wa sallam kí yìí ọ̀nà tó gbàgbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ọ̀nà tí ẹni obìnrin pé akọ́lẹ̀ ah, ní akẹ́kọ̀ọ́ mímọ́ yóò mọ̀ pé àfẹ́yẹ́ sí òṣèṣì rọ̀rọ̀ báyìí kìtì bẹ́ẹ̀ ní ma ń gbọ́rọ̀ kalẹ̀ rí kí ni nǹkan tó sọ òun náà ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo gbọ́ lẹ́nu ṣé wàá dààmú ni mo sì mọ̀ pé bí ò bá rí bẹ́ẹ̀ ṣé wàá dààmú ni sọ wàlá ìjọ ìtẹ̀lé ọ̀rọ̀ rẹ náà tí ò bá rí bẹ́ẹ̀ mọ̀ pé tó kí ni ọ̀rọ̀ náà anabi sallallahu alayhi wa sallam nígbàtà nàbí wà nílùú maka ó ní arákùnrin kan bẹ tí ògiri kèfèrí ni ó ní kèfèrí ni ògiri wájọ la wọn àti anabi sallallahu alayhi wa sallam wọn jọ pààlà ilé pọ̀ bí kí ìjọba tẹsán wà láàrin ilé èèyàn sí ilé ẹ máa gbọ́ ó ní ó wá lu ògiri lánàbí ó wá lọ lu ògiri tánàbí bá ti wá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tó máa yọjú ànábì bẹ́ẹ̀ lọ́gbà tá anabi wa rí anabi wa anabi wa lọ rí yí padà anabi sọ̀sọ̀ kàkà ó nígbà tí anabi wa ṣe yíyá lọ sílùú Madina pátá anabi wa dé Madina anabi wa dé Madina ó ní arákùnrin yìí padà gba Islam ó wá bá anabi Madina onígbà tó dé tá anabi dìbà yìí ó ní anabi ah, tó tẹ̀ fẹ́ yára ó ní ẹmu ẹkọ ẹgbẹ́ kó àwọn ọ̀dẹ̀ fẹ́ ọ̀fẹ́ yìí tó bá gba Islam ẹ lè wẹ tètè ọlọ́run ló ní islam àmọ́ òun tó wọ́n tẹ̀ fẹ́ yára ẹni kó ṣe fún un. ọwọ́ ni títà náà ti jáde láyé ànábì òjẹ ànábì òjẹ ju súnmọ́ yẹn ìdílé báyìí subhanallah. táwọn náà bá wọ̀rọ̀ oúnjẹ alágbèkalẹ̀ rẹ̀ lórí kó takò ń dá màmá ànábì sallallahu alaihi wasallam kan tó wá pé irú nǹkan bá ń gòjẹ́ ìsákọ́lẹ̀ tó lálàáfíà fún pé èèyàn ṣe ànábì kọ́dà àwọn tí wọ́n jagun nígbà yà ànábì láwọn kèfèrí tí wọ́n pa àwọn mùsùlùmí ẹ́ wọ́n pa àwọn mùsùlùmí nígbà tí wọ́n gba ìsìláàmù ọlọ́run gba tuntun bá wọn náà ni anabi sì ń bá wọn lò síbi bẹ́ẹ̀ náà àwọn kèfèrí ṣe pé wọ́n bá anabi wọ́n bá anabi jagun lógun lógun ogun báàbù níbẹ̀ ni wọ́n tó bá anabi jagun lógun oòdù tí wọ́n sì pa mùsùlùmí wọ́n sì padà gba islam pàtó sì gba islam wọ́n di mùsùlùmí náà alislam yẹjú kó má kọ̀bìlà hù anabi ló ń bẹ́ẹ̀ pé islam yóò ṣe kíni yóò bo gbogbo tó bá ti kọjá ogun tó bá ti ṣe islam yóò ṣe kíni yóò pa ogun rẹ̀ nígbà tí yóò bá ti gba islam ọ̀tá ìtúbà téèyàn bá sì túbà yóò ṣe kíni yóò kó ogun téèyàn bá ti ṣe síwájú kí òtún túbà yóò pa ogun ẹ̀rẹ́ sọ̀ká wá fi irú nǹkan báwọn káfí kíni káfí ṣàfihàn sódà nẹ́bí sallallahu alaihi wasallam ní tí ó ti kò tí kò sákọlẹ̀ fún sọ irú eléyìí nísìn èèyàn tó bá gbọ́ irú eléyìí torí tó jẹ́ kí n sọ báyìí ló ti jẹ́ kí n dákọ ẹni tó sọ òun náà ni pé nǹkan yìí nǹkan tó tàn káàkiri ẹ bá dórí YouTube nídìí ẹ bá ń bẹ̀ ẹ bá dórí íńtánẹ́ẹ̀tì ẹ bá ń bẹ̀ ẹlòmíràn wàá gbọ́ báwọn òun náà wàá ti kí ni oníwà mú sọ́wọ́ kí ló ti rẹ́ fi ṣe ó fẹ́ fi ṣe ẹ̀rí lórí pé ìjà pọ̀ wọn àtẹnìkan pọ̀ ẹni wàá túbá lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ gbẹ́ni lọ kóòtù ẹni wàá túbá lọ́dọ̀ rẹ̀ inú wa ń bí iṣẹ́ ni wọn ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ ànábì náà ànábì náà máa bínú sí nǹkan tó bá jẹ ẹ̀dí bá rí so débi pé nítorí jẹ tó rìn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì yẹn gbẹ̀ ẹ̀sán níbi nǹkan tó bá jẹ ẹ̀tọ́ rẹ̀ láíláí nǹkan tó bá jẹ ìwà tẹ́lá ṣe pé nǹkan tó jẹ́ pátínà kan tiẹ̀ wọ́n àná bí òde bẹ̀sán kò sì ní ṣe bákan pẹ̀lú yìí àmọ́ tó bá jẹ́ pé nǹkan tó bá jẹ́ ẹ̀sìn ọlọ́run ni tó bá fẹ́ fọ́ kan ẹ̀sìn ọlọ́run àná bí òde kí ni ẹ̀rí ju padà ẹ̀rí ju padà rẹ̀ sókòrò àwọn nǹkan báyìí sì àbí kí n sọ́ra ẹ̀ kéèyàn máa máa kó sínú àwọn tó máa ṣe kí ni àwọn tó parọ́ máa nàbí sallallahu alaihi wasallam tó bá nàbí sọ pé àwọn kankan bẹ tó jẹ́ pé inú àwọn àpẹẹrẹ mọ̀kọ́jọ́ bí irú ẹ̀ náà ló gbélé yìí láwọn ẹlòmíì tẹ́ pé ah, àfa ńláńlá ni yóò sì jáde ìmọ̀ wí àwọn kankan tó yẹ pé kò sí àkọọ́lẹ̀ ẹnu síra ó sì ní ìkápá láti ṣèwádìí irú nǹkan báwọn ó ní ìkápá láti ṣèwádìí pé ah, kí ni yóò àyàmọ́ yìí táwọn náà gbọ́ nígbà tá à ń kéwu dájú kéwu àmọ́ ìdí yóò gbọ́dẹ̀ náà àgbàlagbà mi àmọ́ tí wájú kéwu tó sọ jáde èèyàn gbọ́dọ̀ dégé ni èèyàn gbọ́dọ̀ wó pé ah ẹja wádìí kí ni o síbẹ̀ ló ṣe rí síwájú kéwu tó ṣe kí ni kéwu tó gbé jáde nítorí pé tó bá ti ní í ṣe pẹ̀lú personality ànábì àbí tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba àlejòlá kì í ṣe nǹkan tí yóò kàn ṣe pé kí ni ẹ ọ yẹ kó rí bẹ́ẹ̀ náà àbí ẹnu ẹni tí mo gbọ́ mo bìlí bẹ̀ kó ṣe gbọdọ̀ nínú rárá o ìyẹn gbọdọ̀ ṣèwádìí túláàsì ni ọlọ́run ọba àlejòlá náà sì pè wá lọ síbẹ̀ pé èèyàn máa ń ṣèwádìí nípa gbogbo nǹkan ni síwájú kí o tó gbé nǹkan yẹn síwájú kí o tó gbé e jáde síwájú kí o tó máa sọ ọ̀rọ̀ náà jáde lẹ́nu yá nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí túláàsì ni fún ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ olùmọ̀ nípa ìsìn ọlọ́run ọba àlejòlá kókó ṣèwádìí ẹ̀ síwájú kó tó gbé jáde so eléyìí àkíyèsí ni àtó jẹ́ kí ó yẹ tó gba náà ká sọ́ra fún òun kábàámu ẹ̀yin pàpà jùlọ àwọn tá a bá jẹ́ ọmọ kéwú táwọn àwa ń bá ń ṣe bẹ́ẹ̀ àwọn tó kéwú ẹ̀yin wọn lànà sọ báyìí pé ṣe àwa lọ́yẹ ká wà ní pòsíṣà ká máa ṣe kí ni ká máa kọ̀rẹ́tì wọn gbígbá ntàdàbí àdàbí òbí báyìí báyìí lóṣèlú o ṣèlú pàánà làwọn àna mú àwọn nǹkan tí àwọn àjá ìfọ̀gàrọ̀ yìí àwọn nǹkan ìmọ̀tò ìbámu wọ́n pé ee eléyìí tẹ́lẹ̀ tó tí ó ṣẹlẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam so nínú awa nǹkan tí ànábi sallallahu alaihi wasallam tánàbí ní tánàbí ní áàfin máa mà pé ọjọ́ òbí làlùkì á a súnmọ́ òun náà tún ní kẹsàrọ́tù ṣahádàtì nabi ni ṣahádàtì zuur ànábi ní ìjẹ́rìí rọ́ yóò pọ̀ gàláyé ìjẹ́rìí rọ́ àwọn èèyàn máa jẹ́rìí tí ò sojú wọn ẹ̀ wọ́n sì máa jẹ́rìí síta bó ṣe rí náà ìtí ò sojú wọn ó sì máa sọ ìgbà tó jẹ́ pé authority ni wọ́n lórí nǹkan yẹn so eléyìí nínú àwọn kata nàbí sallallahu alaihi wasallam òun náà lànà sọ pé a ti mọ̀ pé jọ́bù dàlùkẹ́ àmọ̀ súnmọ́ wà kitmani shahadatil haqq ẹ̀rí tó jẹ́ ẹ̀rí òdodo wọn wá síkí ni wọn pa á wọn kò òdodo wọn wá pa ẹ̀rí yẹn wọn wá pa á èyí tó wá jẹ́ ẹ̀rí irọ́ yẹn òní wọn máa wá síkí òní wọn máa fi hàn sáwọn yẹn òun náà ni wọn máa gbé jáde nínú hadithu tó wà nínú musnad imam ahmed hadith abdullahi bin mas'ud radiyallahu anhu wal hadith sahih hadith lálàáfíà ni ó ní anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé inna bayna yaday sa'a anabi ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn nǹkan kan bẹ tí ó máa ń ṣẹlẹ̀ bayna yaday sa'a síwájú kọjọ́ bí làlùkìyàmù tó dé tó jẹ́ pé yóò máa túmọ̀ pé inú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ yí pé ọjọ́ ògbéjà kìyàmù ó súnmọ́ òun náà ni anabi ní kí ni nǹkan yẹn shahadatu zuur ìjẹ́rìí irọ́ ká máa jẹ́rìí lórí irọ́ ká máa ṣèwádìí lórí nǹkan kan ká máa jẹ́ kí ni ká sì máa sọ káàkiri wàkìtìmánu wàkìtìmánu ṣahada ti hàk ká wá pa ìjẹ́rìí òdodo tá a mọ̀ pé kí ni ṣe rí ká wá ṣe kí ni ká wá pa á mọ́ eléyìí nǹkan tó burú jáì yìí sọgẹ́ mo sọ lẹ́ẹ̀kan tí eléyìí bá ń ṣẹlẹ̀ láàrin àwọn awam láàrin àwọn tí wọn ò tiẹ̀ pera wọn mọ́ mímọ̀ rárá láàrin àwọn ọ̀lẹ́ńtẹ̀ láàfáà tá a máa ń ṣe gbóró eléyìí a máa wò pé ah bẹ́ẹ̀ kò máa ní bẹ́ẹ̀ kò máa kú tó wà nílẹ̀ ni bóò ló ṣe wá rí tó wà jẹ́ pé ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé a máa sàbìtì mímà sọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ò gba oyè oyè tó ga jù níbi ìmà láwùjọ tá a wà yìí ẹ̀ ẹ́ sọ́mọ́lé yẹn gboyè tó ga jù láwùjọ tá a wà yìí òun náà ní kéèyàn gboyè kíni òun náà ní kéèyàn gboyè pòfẹ́sọ̀ kéèyàn bá gba pòfẹ́sọ̀ tó bá tún lóun kò sí nǹkan mi tó kù mọ́ ẹ̀ kí ló kù tí wọ́n bá tà sí òbítúárì ló kù lẹ́yìn wà tí bá ti gboyè pòfẹ́sọ̀ ẹ̀ ó kù wọ́n tún gboyè kíni kó gboyè pé ẹni tó ti ẹ̀hẹ́n ẹni tó ti láyé má ló kù kò sóyè kankan má lẹ́yìn rẹ̀ kéèyàn wá dàgbà dàgbà sókè níbi mímà ẹ̀ níbi àwọn ìwádìí nínú ẹ̀sìn kéèyàn wá ti kíni kéèyàn fi wá gba oyè pòfẹ́sọ̀ kéèyàn tó wá máa kó sínú gbogbo àwọn nǹkan báyìí táwọn Nabi sallallahu alaihi wasallam sọ pé àpẹẹrẹ táwọn àgbàkójọ bí dàlùkì àmọ̀ súnmọ́ ni shahadatu zuur ká máa jẹ́ irọ́ ntí o ṣẹlẹ̀ káàsì kíni káàsì jẹ́ irọ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa parọ́ nínú ẹ̀sìn ẹ̀ nítorí kábà fi kíni nítorí kábà fi lè kábà fi lè jàre ká parọ́ torí àwùjáre eléyìí wàláhì nǹkan tó burú jáì nǹkan tó burú jáì anabi sallallahu alayhi wa sallam gbàtà anabi ń sọ̀rọ̀ nípa ayatul munafi àwọn àpẹẹrẹ tá a máa fi ma munafi kì ẹ́ ẹ́ inú hadithi mi inú ìwáyà mi mẹ́ta anabi dákọ̀ ìdá haddasa kadam wa ìdá wàcada akhlaf wa ìdá tumina fa ibi ìwáyà mi ó ní wa ìdá khasama tó bá bá yẹn jà báyìí májà yóò já ìjà kò kí yóò máa bá yẹn jà yàní yóò máa parọ́ mìíràn tí yẹn bá ń bá yẹn jà tí wàá tèèyàn bá jọ níjà nǹkan tí ò sí lára rẹ̀ ò gbọ́dọ̀ sọ nǹkan tẹ́ni yẹn ò ṣe lọ́rọ̀ ò gbọ́dọ̀ sọ nǹkan tẹ́ni yẹn ò wù níwà ò gbọ́dọ̀ sọ nǹkan tẹ́ni yẹn ò sí níṣẹ́ ò gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀ so eléyìí ni wọ́n máa túmọ̀ pé ah, èèyàn dúró pẹ̀lú òdodo ní wọ́n máa túmọ̀ pé èèyàn tẹ̀lé ayọ̀ ọlọ́ọ̀ba alẹ́tọ́lá tó ní wàlá yajrimannakum shana'an qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ẹ má jẹ́ kí inú bí inú tí máa ń bí yín síyàn kan kó wàá gbé lọ débi pé kí ni pé ẹ wàá ní ṣe kí ni ẹ wàá ní ṣe déédéé i'dilu huwa aqrabu lit-taqwa ẹ máa ṣe dọ́gbadọ́gba nítorí pé ìmáa ṣe dọ́gbadọ́gba yìí òun ni máa ń sún ni má ìpáyà ọlọ́wọ́ bá àlejò ọ̀la eríṣiríṣi ìkànnìṣẹ́ láwùjọ eríṣiríṣi wàhálà ẹ bá ìsọfúnra wa sẹ́yìn ti pẹ́ nígbà tá à ń ka nínú àwọn àṣọ bí anabi sallallahu alayhi wa sallam ní dánadé ká fún wa ó náà ní zuhuru fitan fìtínà eréṣiríṣi òun yóò máa ń ṣẹlẹ̀ táyì máa kọjọ́ gbígbà kìá máa súnmọ́ inú fìtínà ti ń ṣẹlẹ̀ láwùjọ tiwa lónìí táwa ń bá yí lónìí òun náà ní fitinatu alẹ́ṣẹ̀ṣẹ̀ yìí òun náà ní fìtínà àwọn ẹlẹgbẹ́ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ sallallahu alayhi wa sallam àwọn tí wò dúró sallallahu alayhi wa manhajan wa usluban bá nàbí sallallahu alaihi wasallam ṣe pèpè sójú ọ̀nà ọlọ́ọ̀bá àlùkọ́lá ó lè ṣe dáwà rẹ̀ àwọn tí wò dó bẹ́ẹ̀ kí ni mọ́nà àjà nàbí sallallahu alaihi wasallam níbi dáwà mọ́nà àjà nàbí níbi dáwà kò yàtọ̀ sí mọ́nà àjà gbogbo àwọn òṣìṣẹ́ tó ti lọ mọ́nà àjù wọn òun náà ní pé kí ni òun náà ní pé kọ́mà kò sójú ọ̀nà ọlọ́ọ̀bá àlùkọ́lá ala basira هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني wọn a máa tò sójú ọ̀nà ọlọ́ọ̀bá àlejò ọ̀la alábàṣírà pẹ̀lú oníwọ́n mẹ́rin tó kò sójú ọlọ́ọ̀bà àlejòọ́lá pẹ̀lú ìmọ̀ ni wọ́n fi máa kò sójú ọlọ́ọ̀bà àlejòọ́lá àwọn tí wọ́n ti kọjá lọ́nà àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀bà àlejòọ́lá ìtì wọn máa fi bẹ̀rẹ̀ dáhàwá wọn òun náà ní òun náà ní àti tàwùsùn ẹ lọ gba àwọn anábì ọlọ́run tó ti kọjá látòrí anábì náà alayhi salam inna arsalna nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون tabalò wa alẹ́ nínú alẹ́ sàlám kí ló fi bẹ̀rẹ̀ kí ni dáwà tó wá sí fáwọn ọjọ́ rẹ̀ ani ibudulaha wasafu wa abiyahud dáwà tó gbé wá òun náà dáwà tàwí ká pè àwọn èèyàn kó níbi ẹbọ nítorí pé tí yorùbá ṣe ẹni tó ẹni tó hẹ́ẹ̀tì àlùmọ̀ ìlú láyé yìí táwọn yóò sì máa kó fẹ́ràn àwọn ni òun náà lẹni tí ó máa rí ẹbọ tí ó máa ráwọn ká abúlé ń ṣe tó yẹ kó bá jẹ́ òkúta ìṣẹ́ àmọ́ òun ní dáì jù wọn yóò sì yóò sì filẹ̀ yóò sì máa ṣàlàyé àlọ́lá fún wọn àlọ́lá tí ò ní wúlò fún wọn yóò sì máa ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ tí ò ní wúlò fún wọn yóò máa ṣàlàyé bí ẹ ti ń gbáwẹ̀ bí ẹ ti ń yọ zàká bí ẹ ti ń dókun ẹbí pọ̀ yóò máa ṣàlàyé gbogbo àwọn eléyìí fún wọn ó sì rí ẹbọ lára wọn tóun náà sì mọ̀ pé tán bá ṣe dáadáa jù báwọn lọ tán bá kírun jù bẹ́ẹ̀ lọ tán bá gbàwẹ̀ jù bẹ́ẹ̀ lọ tán bá fi lé kúlé ẹbọ ìgbógbé òní wúlò fún wọn ta ló ṣe jàmbá bá lè wọ̀ yípa àwọn yìí eléyìí wá ní manhaj anabi sallallahu alayhi wa sallam manhaj tí anabi náà fi pèpè tó fi ṣe dáwà títí tí anabi sallallahu alayhi wa sallam fi kó láyé anabi yóò gbà kan láti máa ṣe kíni kò gbà kan lẹ̀ láti máa tó fi síta òbí anabi wá pé anabi fi jáde láyé irú manhaj yìí òun làwọn kan wá dé tó jẹ́ pé wọ́n wá dé di manhaj anabi sallallahu alayhi wa sallam gbogbo tí anabi sallallahu alayhi wa sallam ní ká má ṣe tó ní kò sí lára dáwà àwọn afi sára dáwà ẹ̀ ti fi sára dáwà àkòrò di alẹ́ àwọn ẹlẹgbẹ́ tá à ń sọ yìí sí ẹ yàtọ̀gbọ́nà alẹ́lẹ́kọ̀ọ́ká wọn a máa jáde lé aláṣẹ lórí lórí ẹ ti ń jẹ́ aláṣẹ nípasẹ lórí wọn wá kó àwọn èèyàn jọ wọn ó gádà àwọn èèyàn jọ pé ẹja protest àfẹ́má anabi sallallahu alayhi wa sallam ó sì ti wọ́n wa níta máa ṣe gbogbo ẹlẹ́gbẹ́ nìkan lánàá wọ́n ní kan nínú àwọn ẹlẹ́gbẹ́ wọn ó ní á báwọn oníṣúná ọmọ ṣe ń gbìyànjú tó kíní kan program tó ní pẹ̀lú wọn náà ni pé wọ́n mọ̀ ní kí ẹ̀ má protest ìgbésí gọ́ọ̀mẹ̀ntì òun ò sì mẹ́rí wọn wọn mọ̀ wọ́n fi ẹni wá sọ pé ó kéwú ní kò kéwú ìkọ́ni tó wáyé pé ẹni kéwú lóòótọ́ àti bíi bẹ́ẹ̀ hadith àti sallallahu alayhi wa sallam ẹ́n man arada an yansaha lidhi sultan fala yudhihi alaniya ẹ́n anabi sallallahu alayhi wa sallam anabi ni wọ́n tó bá bẹ́ẹ̀ ṣe nasiha fún aláfẹ́ fala yudhihi alaniya anabi ni wọ́n ṣe nasiha fún aláfẹ́ ní gbàgbà kó wá bọ́ sí gbàgbà báyìí ha ẹ̀ ṣe dáa ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn ń ṣe àwọn èèyàn ń kú ẹ̀kú ọ̀nà ṣe ẹ̀kú àwọn èèyàn ń jẹ́ kó wa máa pariwo níta níbi má ṣe walakin lè yá kùlù yẹ́ yìí wọ́n lè yá kùlù bì ànábì ní gba ọwọ́ rẹ̀ mú aláṣẹ ní lọ́ọ́ báyìí sípa lọ́ọ̀ ní fẹ́ bá ọ sọ lọ lè bá a ní fọ̀rọ̀ ànábì ní fẹ́ nà alhamdulillah wa anábì ní tí o bá wá gbà lọ́wọ́ rẹ̀ ìwọ ti ṣe tí ó sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ìpìlẹ̀ kan ní inú ẹ̀sìn ìpìlẹ̀ kan ní tó yẹ pé anábì sallallahu alaihi wasallam bí wọ́n wá pé àgọ́dọ̀ dẹ́rù ẹ̀ wò lórí kò wáyé sírọ̀ àtẹ̀mí ni òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ jáde lé lórí lórí ẹni tó sì jáde lé lórí anábì sallallahu alaihi wasallam ni anábì pín nǹkan lójú ogun ó wá ní i'dil ya Rasulullah fa innaka lam ta'dil ó ní ṣe déédéé tó pín fa ó lóun ṣe déédéé ọ̀rọ̀ yìí káwọn sábìlà ó ká nàbí nàlà ànábì ni àá ànábì ni ọba tí ń bẹ sánmà ó fọkàn sá mi ó ẹ̀ tọ́ sí dáwà sí mi lọ́wọ́ lẹ́yìn tẹ́ wá wà lẹ́lẹ́ yìí lẹ́ wà ní tẹ́lẹ̀ mi lẹ́ wà ní fọkàn sá mi àwọn kan náà àwọn sábẹ́ ànábì ó ká wọn ládé pé wọ́n ní ànábì yẹ ká bẹ orí mìíràn fi dànù ànábì ni ẹ̀bí rẹ̀ ẹ má bẹ̀rẹ̀ dànù ànábì ni àwọn kan wọ́n máa ka alukur'an àbá alukur'an kọjá wọn bí wọ́n ṣe ń kà alukur'an kọjá ọrùn wọn dé pé yóò àti yóò àti wọn ni wọ́n máa wọ́n máa wọ́n máa kí gbogbo nǹkan ni wọ́n máa kọ́dà àdájú sọ na salatakum ma'a sábà ń kírun àdájú ní ẹ máa fojú yẹ̀yẹ̀ a sọ àdájú wa sọ̀rọ̀ lórí nígbà tí wọ́n bá ti jáde alábi náà tẹ̀sẹ̀ ẹ̀ pa wọn alábi ní tí wọ́n bá jáde lójú ayé tí wọ́n bá wà láyé làákù lánàhún kọ́tìlà ààrẹ alábi náà wọ́n pa wọn bí wọ́n ti pa àwọn jọ adáwa ni ìtọ́lọ̀ wọn burú jẹ́ ibòmí alábi sọ̀rọ̀ wà lọ́sọ̀ làm alábi sọ wọn ni kìláàbù kìláàbù kìláàbù náà kìláàbù náà ajá náà alábi fi wọn so àwọn wọ̀nyí àwọn náà àwọn náà làwọn sábà tí máa ń gbá sábà tí máa ń gádà àwọn ìkéṣin gọ́ọ̀mẹ̀ntì pọ́blíkì kájáde kájáde ní gọ́ọ̀mẹ̀ntì lórí ẹ wá wò gbogbo gbàtà tí jáde níjọba lórí láti jẹ́ níjọba níjọba lórí ìjọ wo ni aburú ò máa pọ̀ lórí aburú gbogbo àná máa tó tẹ̀lé ní yìí ẹ̀mọ iye ọmọ tó di ọmọ òrùka ẹ̀mọ iye obìnrin tó dopó ẹ̀mọ iye àwọn tí wọ́n nílé àwọn ilé ọlọ́nà tó gbọ̀ kẹ́sẹ̀ kí ni tó gbọ̀ kẹ́sẹ̀ àrú látara pé kí ni àfẹ́ aláṣẹ àfẹ́ gbé bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó tẹ̀lẹ̀ sí Libya ẹ̀wọ̀n tó tẹ̀lẹ̀ sí Syria ẹ̀wọ̀n tó tẹ̀lẹ̀ káàkiri àwọn tí ń dá wàhálà ilẹ̀ àwọn náà làwọn tẹ̀lé àwọn tá à ń sọ àwọn tó jẹ́ pé dáwà tiwọn wọn ò mọ tó káwọ́ fọ àwùjọ máa ń kó níbi tí ń jẹ́ ẹbọ àwọn náà ń sọ ìdí ìdìbò tó kàn wá pẹ̀lú pé àwọn kan ń bọ sàárè o àwọn kan tó ń láti tó kàn wá o wọn kà ẹ̀fọ́ kárò kúlẹ̀ jẹ́jẹ́ rẹ̀ ẹ̀sìn bá àwọn ìdí ni pé ìmọ̀ àpèjọ lọ síbi tàwọn bíi yóò máa tẹ́lẹ̀ yóò máa túnyàn kárí yóò máa dá ìyá pẹ̀lú lẹ̀ ẹ̀dá kù àwọn wọ̀nyí ìdí àwọn wá ní àwọn kan tó wá pera àwọn lórí súnà àwọn náà wá ń sọ pé àwọn òjò máa ṣe dáwà papọ̀ ẹjọ jòkó lórí ayétòbù ẹjọ máa ṣe dáwà táwọn bá ṣe ìjọ kan èyí náà ṣe ìjọ kan ẹ nígbà tó yẹ fẹ́ ṣe kí ni èèyàn fẹ́ darú papọ̀ pátápà tó ṣe pé anabi sallallahu alayhi wa sallam anabi ti yẹ gbogbo ẹ fúnra ẹ wá wò nísìn eléyìí òun náà wá ní ìpìlẹ̀ fìtínà tó bẹ̀rẹ̀ láwùjọ wa ìbẹ̀rẹ̀ náà nù ya àwọn ẹni yìí ẹlẹgbẹ́ ni wọn ẹ̀sùn ẹ jẹ́ káwa dúró lórí dáwà súnà tààrà dúró lórí káwọn èèyàn máa yàtọ̀ láàrin kíni láàrin òdodo àti rọ́ tá a bá ti ń da gbogbo ẹ papọ̀ ẹ wọ́n máa rí ní ìfẹ́ kankan náà ní wàhálà ìpìlẹ̀ ìjánu ìpìlẹ̀ tó fa wàhálà mi tó fi wá di pé oríṣiríṣi wá ń jáde lábẹ́ ẹ̀ tó fi wá di pé dáná ní sọ̀rọ̀ àwàlẹ̀ ọ̀sán àmúsọ nígbà yìí ká sọ màfà jà tẹ́ ẹ bá jà tán ẹ máa ń jà nǹkan yìí nǹkan tó burú jáì ní nǹkan tó burú jáì ní ní tó fàá dáadọ́ sọ gbélé yìí níta ó ti kú lọ́rọ̀ ó ti kú lọ́rọ̀ kọ̀rọ̀ ó ti kú lọ́rọ̀ nǹkan tá à ń sọ fúnra wa káàkiri lábẹ́lé àti gbogbo ìgbìyànjú rẹ̀ láti ṣe gbogbo ìgbésẹ̀ kájọ òkú ìjáwó báyìí ìjáwó báyìí ìgbìyànjú rẹ̀ tàbíjọ ṣe kó tó wá di pé àwọn fúnra wọn náà wọn wá ń gbé ọ̀rọ̀ ń jáde síta wọ́n tún wá ń fi àwọn nǹkan kan tí ò sí lára ń fi fa wàhálà wọ́n tún wá fi ń kún wọ́n sì ń pe àwọn tó dúró lórí òdodo ìgbà ilé ìlànà Ànábì sallallahu alaihi wasallam ilé bá a fi fọra wa mọ́ àmọ́ ìlànà tá a dúró lé lórí tá a mọ ìfẹ́ àmọ́ aláwọ̀ yẹn tọ́ka sí ọ̀rọ̀ ìlànà tí ẹ̀ wà lórí ẹ̀ yìí àwọn olówà lórí ẹ̀ á kọ́ra ìlú àwọn tó wà láyé lónìí ṣéèkù àtọ́lù fàwùzán táwọn náà sọnù ẹ̀ ṣéèkù alùfẹ̀dán táwọn náà sọnù ṣéèkù àbùmọ́tà àbáyé táwọn náà sọnù táwọn náà sọnù ẹ̀ ṣéèkù àbùmọ́tà kátó wá sọ pé àwọn tó tún ti lọ àwọn mọ̀ṣáyí tó ti lọ ṣẹ́kọ̀ọ́ amúgbá ìtàwọn náà sọ náà fi kúnnù ṣẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ilé ṣẹ́kọ̀ọ́ albáni gbogbo àwọn mọ̀ṣáyí tán sọnù káwọn máa gbé lọ gbé lọ tàbí dé àwọn ṣẹ́kọ̀ọ́ ìmùtẹ̀lẹ́yà ṣẹ́kọ̀ọ́ ìmùkọ́ yìí káwọn tí gbogbo wọn sọnù ṣẹ́kọ̀ọ́ yìí wọ́n yẹ káwọ̀ yìí káwọn sọ pé àwọn tẹ́yìn sọ pé ń sọpọ̀ sí ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́fẹ̀ẹ́ náà ara wa lẹ́fẹ̀ẹ́ ara yìí sọ fún ẹ pé ẹ̀yìn náà máa pa aláàbò wọn wàlúwà ìwọ́rọ̀ bìrì sáàdà etí ara gbáyìí ni wọ́n ti sọ pé àwọn yìí náà àwọn ẹlẹ́gbẹ́sẹ̀ sọ yìí àwa náà máa burú wọn wàláì náà ṣe yìí àmọ́ ó ní mọ́síláhà kan táwọn ń wò kí wàá ní mọ́síláhà gbogbo lónìí àbímà kí wàá ní mọ́síláhà tó tó kí àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam kó wà lórí ìlànà ànábì ṣẹ́bàtẹ̀ ní mọ́síláhà kan tẹ́ fẹ́ wò ẹ wàá wò pé inú kí ẹ̀sìn ó pín yẹlẹyẹlẹ pẹ̀lú àwọn ìdẹ́kùnfẹ́sì yẹlẹyẹlẹ yìí àbí kékeré àbí ká sì dúró lórí lórí ìṣọ̀kan lórí lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam fara ká má ju bẹ́ẹ̀ wà lọ ó yẹ kéèyàn wo léyìn mọ́sálà tó ga òlè léyìn ẹ wá wò nísìnyí àwọn Yorùbá máa ń kọ̀wé ọmọ ní àgùntàn tí bá ti ń bá járìn kání yóò ṣe yóò jẹ̀gbẹ́ gbogbo àwọn onídìrí àyè àwọn ẹlẹ́gbẹ́ yìí nínú ìpìlẹ̀ inú ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ kò sí ṣe ìparọ́ ẹ lọ gbogbo wọn ẹ bá lọ́dọ̀ àwọn sufi ìdíbà irọ́ irọ́ gangan òun náà ni foundation tí wọ́n gbé lọ́wọ́ ẹ bá lọ lè wọ àwọn oníṣíà àwọn ṣíà ẹ bá rọ bẹ́ẹ̀ ẹ bá lọ lè wọ àwọn amadíà irọ́ náà nìpìlẹ̀ wọn ẹ bá lọ wọ àwọn tẹ̀sí irọ́ nìpìlẹ̀ àwọn àwọn mùsùlùmí ẹ ṣe irọ́ náà nìpìlẹ̀ gbogbo wọn téèyàn bá wá fẹ́ dúró pé àwọn táwọn máa bá téèyàn máa bá pé àbí àwọn fẹ́ dúró pé wọ́n máa dìpẹ́ ni wọn wà láàyè èyí náà ó ti kí ni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì máa ti kí ni ó sì máa ṣe bí wọn. èyí nǹkan ti bẹ̀rẹ̀ òun náà nígbà tí wọ́n dìpẹ́ndì pé protest ó lè má jẹ́ kòròjù ẹ̀ protest ló lè gbogbo protest lálẹ́ pè ní kòròjù tẹ́ ẹ̀ máa dìpẹ́ndì tí ò sí dìpẹ́ndì tó gba àfa àti sọ ẹ̀dàkùn tó ti wà náà làmọ́ sáńpẹ̀ ní protest kò sí protest kan kò sẹ́nìkan tí ó fẹ́ protest àbí tí ó fẹ́ ṣe demonstration tí ó wàá sọ pé protest kò sẹ́ni tí ó sọ kí ni wọ́n pè peaceful demonstration kí wọ́n pè náà nù àbíọ́dọ́ tí wọ́n ń pè ní peaceful ibo ni peace jáde bẹ́ẹ̀ wọ́n náà gẹ́gẹ́ bí ilé káwa náà fi rora wa wò wọ́n tó bímọ ẹ́ káàkiri sọ pé òṣè déédé láàrin àwọn ọmọ rẹ lóòótọ́ òṣè tó lẹ́sọ̀ fọmọ rẹ kọmọ rẹ wá pàdé rẹ ń ta àbíkẹ́ wá wọ̀tọ̀ láwọn èèyàn yín wọ́n á ní àwọn bá mi ẹ̀fún alóúnjẹ ẹ̀sán wọlé wa ṣé nǹkan tẹ́ ń ṣe dáa irú nǹkan tó máa ń ṣeun pé inú bàbá rẹ̀ ó dùn tòun ti pé jẹ́ pé bí bàbá rẹ̀ ṣeun ó ṣe kí ni ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó kí wọ́n mọ̀ wọ́n á pé bàbá rẹ̀ ní yàrá pé àdì ah, ni ah, ẹ kò yẹ kẹ́ kò sáré ṣe fún wa lóúnjẹ yìí ẹ fọlá olè wa náà ẹ̀sán olè wa kó wa sọ ẹ rí i pé yìí wò ṣe kí ni yóò wọ etí bàbá wọn pé ah ọmọ etí bàbá rẹ̀ láàrin inú ilé nù káwọn sọ pé ẹ tó jẹ ilé tó jẹ aláṣẹ pé títí sí ní bẹ́ẹ̀ nílùú wọ́n sọ kó bẹ́ẹ̀ ṣe peaceful demonstration àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ṣe kíni kó dàrú káwọn obìnrin ti bọ̀ ebi ń ṣẹlẹ̀ láyé nù ẹ wá wò nísìn ibi lágbára dé pé ká máa jẹ́ láti máa pa òdodo ká máa pa á má àwa irú ẹ̀yìn wa ń tọwọ́ àwọn ń wá ń tọwọ́ ara wọn jáde látara kíni látara pé afẹ́ jàre àwọn Yorùbá sọ pé àyè torí àwíjàre kíso ṣe kíni kíso tán lẹ́nu àwọn akpè ìtẹ̀wá ti wá àti lórí wa àtẹ̀símọ́ bí hablillahi jami'an wala tafarraqu gbogbo yẹ dìrọ̀ mọ́ òkun ọlọ́wọ́ bá àlejò ọlá lápapọ̀ wala tafarraqu ẹ má sẹ́ni ẹ má yapa ẹ dákun gbogbo àná la mọ ọmọ ìyá wa mujahid ẹ̀ mujahid tí ọlọ́run balẹ̀ sọ̀rọ̀ ní kí tuntun ó dé bá gbogbo alamọ̀ dáadáa èdè bá wọn nìyí kò fẹ́ sẹ́ńtì òjì ẹ̀ níbẹ̀ dáa mọ́ ní mọ́ṣáláṣí wáyé látara pé kí ni ibi súkà bá ní pọ́blẹ́mù àmọ́ hmm, dáadáa kọ́lá bí màtá àmọ́ dáadáa rí pé èèyàn kan dé pé alọ́ọ̀lọ́mọdé sèèyàn nínú ẹni dáa mọ̀ pé tó lálàáfíà ni bó ṣe rí bọ́lá ọba ẹ̀wá wò ká ọlọ́ọ̀bá àlekọ́lá wa ní títí tó dé bọ́ ọmọ ìyá yìí lálẹ́ àyè tó bóyá àpẹẹrẹ kankan sọ tẹ́lẹ̀ láàrin kankan ti ṣe láwọn tó súnmọ́ dáadáa ọlọ́ọ̀bá àlekọ́lá wa ní títí tó dé bá ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ sí lóru ẹ má wò ká o nígbà tó ọlọ́ọ̀bá àlekọ́lá ó ní kí ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí wọn àkọ́kọ́ ọjọ́ tó kọ́kọ́ sun léwu nǹkan yìí wá dé sí mujahid lónìí ìyàwó yìí lẹ́ni kankan ẹni tó mọ̀ mọ́ ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ mọ́ òun náà ni ọ̀rẹ́ rẹ̀ náà ń pè ní dẹ̀mbọ́ ó bá súré jáde láti ẹwo ibi ẹ̀yìn Fatima mosque síbi ilé ìdẹ̀mbọ́ ó bá sáré sáré lọ dẹ̀mbọ́ ní ìtẹ́jú méjì

wípé ọ̀rọ̀ manhaj manhaj tí wọ́n bá káàkiri òun ló ṣe púpà kan nínú wa kìí sọ̀rọ̀ ọ́díò kìí sọ̀rọ̀ tí wọ́n gbé sí kọ̀rọ̀ pé ọ̀rẹ́ nìkan jí ń gbọ́ pé wọ́n ń sọ nìkan nìkan lè tọ́gbọ́n ẹ̀wù ọ̀rọ̀ wà sí gbangba ni ọ̀rọ̀ sọ òun ló ṣe púpà nìkan wa níbi ọ̀rọ̀ wọ́n pa irọ́ wọ́n pa irọ́ wọ́n parọ́ lẹ́nu tó sùn tó ṣe ti gbogbo ẹ̀ pátápátá àti fún lórí iwájú ní ètò ìrọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá nínú ọ̀rọ̀ tí wọ́n pa má ẹni tó ti kú òun náà ni pé wọ́n ní ọ̀rọ̀ wọ́n ní ìkànnù wọn wọ́n ní ó ní asma àwọn tó súnmọ́ dẹ̀ bọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́ ọ ní kódà kò bí bá ikọ́ ń dà fún yàrá kọ́ọ̀sì kọ́ọ̀sì kò ní ìdí ń asma odidi odidi prof ẹ wá jáde síta ẹ wá sọ pé ó ní asma nígbà tó wá ní asma nígbà tí crisis yẹn wá dé lóru manahajì manahajì tí wọ́n ti gbé káàkiri ó sì yé ìyàwó rẹ̀ náà lọ́sẹ̀ ń sọ ọ́nù pa ìyàwó rẹ̀ wá lè lọ pé sí àwọn tó wà ń tòsí àwọn èèyàn bẹ́ẹ̀ tòsí ìyàwó ìtorí ọ̀rọ̀ manahajì prof wa sọ pé kéèyàn wá sọ pé kéèyàn wá dìde láti ṣẹ́rí gàmúyà yìí kéèyàn wá lọ lè pè é bí kòròdú èmi ò mọ̀rí tán pè bẹ́ẹ̀ o àbá àwọn tó mọ̀rí tí wọ́n pè bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe bí ìrìn yàyín kó kọjá sí airport ẹ wọlé ìdẹ̀bọ́ ẹ wọlé ìdẹ̀bọ́ sí ẹ̀yìn Fatima mosque wọ́n nígbà tẹ́lẹ̀ yóò fi wá dé nígbà tó fi dé ẹ̀mí ti bọ́ lọ́rùn ẹ̀ wàláì náà ṣe ní náà fídíò rẹ̀ ń bẹ̀ ẹ wá wo ẹ wọ̀rọ̀ kí ló fà wọ́n fẹ́ fi ẹni lẹ̀ lórí pé aláṣejù làwọn tí wọ́n bá wọn fà á ibi ká mọ́ bẹ̀lẹ́gbẹ́ sí i ìta wọn bá yín fà lórí ìsìn ẹ pa ẹ ti mọ́lẹ̀ káwé àwọn èèyàn òbí wà sí pé ọ̀tọ̀ ni nǹkan tẹ̀ yọ fà aburú lálá kan òun náà lélẹ́yìn tó jẹ́ pé gbogbo ẹ tó bá gbọ́ ọ̀rọ̀ yìí yóò gbé ọ̀rọ̀ yìí lọlé yóò wò pé ah wọ́n mọ̀ sí wàá sọ ẹ̀sìn ọlọ́run ní nǹkan kárí wọ́n sì pa ẹni ẹlẹ́ni nítorí ọ̀rọ̀ pé mọ́nájì mọ́nájì òjọ́ra wa

ilé ilé rẹ̀ olónẹ́sì ilé Abu Abdullahi ìdìbò àwọn èèyàn náà tó wà pépélé wọn súnmọ́ bẹ́ẹ̀ àmọ́gbà tí obìnrin kankan adójì ẹni tó bá sáà mọ́nà tó sáyọ rẹ̀ kọ́lá tó bá ní láìsí kan tó ṣe àbí tó bá ní pé àrùkọ́ ah, bí ó ṣe ní séèkì kan níyàwó látara pé ah, pé kó gbáyà kò tẹ̀ ṣe pa gbogbo everybody kò tẹ̀ wá gbà tẹ̀wọ́n gbáyà lè máa rú báwọn kò tẹ̀ ní ìkan bá dé bá lójijì kò sí ìgbésẹ̀ sí o tí a kò sí ìkan bá sí ìkan bá tẹ̀ lójijì ní ti báyìí èèyàn lè máa wọ ṣòkòtò ọ sì máa wọ sọ́rùn ó sì máa kí ṣòkòtò bọ́ọ̀rùn nígbà tó fẹ́ wéwu nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí yàn ẹ wá orú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ o ẹ ka ń gbé orú ṣẹlẹ̀ o káàkiri fáwọn èèyàn pépé manhaj manhaj tán sọ yìí òun náà ti pa so eléyìí nǹkan lánàá tó burú ni tó kú tó ti kú asma tó ti kú ti parọ́ rẹ̀ ìyàwó rẹ̀ tẹ́ ní mọ́nájú ti yé yá mọ́nájú ti yé òun náà ló pa tí òfin pé àwọn akẹ́ni tó fi lọ ibi tó tó láti àyíkú kò ròdú àyíkú lẹ́sẹ̀ pé ẹrù délé náà wájú ọlọ́wọ́ balẹ̀ kẹrẹ́ tó bá ti jókòó dẹ̀sì kìá lérí kíni lérí kẹ́ má bẹ̀rẹ̀ gbèsè yóò rojú ẹ̀ tó bá ti jókòó dẹ̀sì kìá ẹ̀sùn wa wò irú eléyìí irọ́ irọ́ sẹ́ẹ̀tì kanu ẹ̀sùn wa máa sọ wípé àwọn ìpè ẹ̀yìn o mùsùlùmí wọ́n ti wọ́n ti sọ mùsùlùmí ò jọ wọ́n lójúmọ́ tọ́mọdé ní mùsùlùmí kò jọ wọ́n lójúmọ́ àfi kó dẹ̀ jẹ́ pé sáláfí tẹ́kẹ́ yẹn jẹ́ mùsùlùmí ò jọ wọ́n lójúmọ́ nígbà tẹ́ni kó tún sọ ọdún ní àkàrà sáláfí jẹ́ serious sáláfí ìgbọ́n tún sọ ọdún ní ọdún ní serious serious sáláfí wọ́n ní mùsùlùmí ò jọ wọ́n lójúmọ́ bẹ́ẹ̀ ni ara wọn náà ni wọ́n ń sọ pé ẹ̀yẹlẹ́gbẹ́ kìnnìkan àwọn òpè yín kékeré o bí ìgbà tó jẹ́ pé àwa ń pè wọ́n kékeré wọ́n wá ń lẹ̀ wá mọ̀ nǹkan tí ò sí lára wa tẹ́bá fẹ́ fèsì jàbàtà ẹ̀ sílé fèsì jàbàtà wàláì kò tẹ́tọ́ lè fèsì jàbàtà nù wọn kò gbà jàbàtà bí níbi ní hàlà ogun wọn wàláì kò tẹ́tọ́ lè sọ̀rọ̀ gbogbo gbà tí ní sọ̀rọ̀ nǹkan wọn ra dákẹ́ ni fún àbẹ́yìn tó bá béèrè béèrè tó jọ wọn béèrè jàbàtà wọn ra pẹ́ lẹ́yìn àwọn tẹ́ ń sọ pé àwọn ní kíníkà yìí àwọn náà ni wọ́n fèsì ogun jàbàtà tí wọ́n wó jàbàtà tí náwó lẹ́yìn tó ẹ̀kọ́ máa fi ilẹ̀ ìdílé pẹ̀lú jàbàtà kó káàkiri wọn wòye bẹ́ẹ̀ ni jàbàtà ó ti lòyìn mọ́gbà

ẹ bá wọn tún ti ṣe nítorí dẹ́rù bá wọn tún ti ṣe tẹ́ pé wọ́n kébè ní ṣé ogun ọlẹ́pẹ́ kébè ní ẹ̀bí bá wọn ṣe ẹ ṣe ṣe àwọn tún ti kẹjọ mọ́tò láwọn àyínà papọ̀ nígbà tí ẹ ṣe àwọn náà kébè ní. ara àwọn nǹkan wọ̀nyí òun náà làwọn fact àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí yẹ pé òun náà ló yẹ kára káde wàá ronú gbà ah, kí ni tó fà wàhálà irọ́ tí mo ní wọ́n pa máa ẹni tí ń bẹ láyé òun náà ni wọ́n pa máa ń ṣètò àtọ́rí Fawzan hafizahullah wọ́n ní ọ̀rọ̀ manahij da'wa ọ̀rọ̀ manahij da'wa methodology of da'wa tí wọ́n sọ yìí nìsín bóyá wọn ò mọ̀ yí pé ìjìmọ̀ àwọn ti padà wà lórí ẹ̀ gbogbo àpá àti padà fẹnu kò lórí ẹ̀ ipe kini ipe mọ̀nàdì dáwà lẹ́yìn tàṣà òkèkèyà ipe mọ̀nàdì dáwà o kìí ṣe pé ẹnu mọ́ bánàbí ṣe mú wá fún wa a nídìí pé bó ṣe wà bánàbí ṣe mú wá bó ṣe wà lẹ́yìn nìkan láàmà lo a lè tún máa lo káàmà invent káàmà lo àwọn ọgbẹ́ oríṣiríṣi wọn náà ti padà fẹnu kò lórí ẹ̀ kí lóòótọ́ gbà táwọn ti wà ń sùn ní fẹ́ẹ́ wà ń sùn dẹ́ẹ̀dì ìdí ògùn wọn sọ ni pé Eh, ìjùmọ̀ wà lórí ẹ̀ pé tàwọn ti bíyà rẹ̀ ọ̀rọ̀ tí o sọ́ọ́lì fàwùzán ọ̀rọ̀ tí o pẹ́ ńbẹnu tíra wọn ẹ̀dìbà wọn nìkan alàjì bá tó mọ̀ kéda ńbẹnu tíra tí wà sọ́ọ́lì fàwùzán ńbẹnu ọdí wọn wọn bèèrè ọ̀rọ̀ tí o sọ́ọ́lì fàwùzán pé mọ̀nàhìjì dàwa àti wàsáìlú dàwa yàtọ̀ wà láàrin méjèèjì mọ̀nàhìjì dàwa ṣéèkù ni mọ̀nàhìjì dàwa tàwọn kákọ́kọ́ fi tàwhídì bẹ̀rẹ̀ gbogbo àwọn kan yìí òun náà pè ní manhaj dáwà àmọ́ ẹ̀rí ń pè ní wàsáìlì dáwà òun làwọn afá sọ yìí pé kì í ṣe tawqifiyya kí làwọn pè ní wàsáì àwọn irinṣẹ́ tá a mọ̀ lò láti ṣe dáwà microphone tá a mú lọ́wọ́ ìmúṣì ànábì lo microphone kátàǹdì wà láyé ẹ̀dá kù nínú àwọn wàsáìlì dáwà ló wà àwa yìí pé ká lo microphone yìí yóò di wàhálà kù yóò di káwọn ojú kíni mo gbọ́ wọn dáadáa nínú àwọn sáyẹ̀lì dáwà òun náà ni ká máa kọ́ nǹkan lórí Facebook nínú àwọn sáyẹ̀lì dáwà ni ṣe fún àwọn afáàmì tó ti lọ bí ọdún wọn bí ọgọ́rùn ọdún ìjùmọ̀ ọmọdé jẹ́bẹ̀ àwọn sì ń pèpè sí lójú ọ̀nà ọlọ́ọ̀bá lè tọ́lá lórí Facebook lórí WhatsApp lórí àwọn íńtánẹ́ẹ̀tì nínú àwọn sáyẹ̀lì dáwà ni àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ká pọ̀ nǹkan bẹ́ẹ̀ yìí bá rìkọ́ọ̀dù kalẹ̀ ní ká rìkọ́ọ̀dù dára kò sí ní rìkọ́ọ̀dù lọ́jọ́ tó kọjá abẹ́rẹ́ voice record àti ìṣọ̀lá ìṣọ̀lá nǹkan nígbà tó ti padà dáyé àríkọ́ ń lò fún wa níbi dáwà eré ìwọ̀n sáré níbi dáwà wọn làwọn fún onímọ̀ àwọn onímọ̀ sọ pé kí wọ́n níbi ìdìtà òkúté yà ẹ̀yin wọn sọ pé ó dá ilé tó ṣe sọ́ọ́lì fàbúrán ó sọ pé kí ni ó sọ pé òun náà wà lára àwọn tó sọ pé ìdìtà òkúté yà. sòtí ń túmọ̀ yìí pé gbogbo àwọn kata wọn ẹlẹgbẹ́ yìí ìdí wọn ń fara tí sáfíńsì ogbó ìṣirí dáńsẹ̀ yìí bí kálá wọn ti dáwà pẹ̀lú tẹ̀m̀pìlíyà ká ní òfin lọ́wọ́ bá ilé pẹ̀lá ni ká wá ṣe kí ni wá ṣe tíátà eré eré ìtàgé wọn làwọn tó ṣe dáwà sọ ajẹ́ pé lábẹ́ ẹ̀jẹ̀ sọ bó ṣe ní sàwọn kìdíyà àwọn ẹlẹ́gbẹ́ òṣèké ni àwọn náà wà pé àlèmọ́ ti jáka ṣe àlèmọ́ fowóyin káfíńtì fún ẹ̀sùn jọ́lọ́ ọba àlejòlá ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin kíníkà kíníkà sọ́kùnrin máa lùlù sí àdá àbí tóbi náà ni ọ̀sán ẹ̀sùn dáwà tó lè jẹ pé eléyìí kò sí àtẹnu bẹ́ẹ̀ ìpè mọ́nà á ti dá àwa táwọn kìdíyà ọ̀nà táwọn ẹbí gbà ti dáwà kúláàsì ká kọ ọ̀nà òun àwọn àsìkò táwọn ẹbí máa ń ṣe dáwà ẹni mọ́dá yìí dáwà náà ló wà ẹ́ àdáwàtú àlùfàbíyà káfí dáwà ká máa pèèyàn lọ́nà ní ká máa pèèyàn lẹ́kọ̀ọ́ kan ẹ̀dí bá wọn káfí ṣe dáwà ká pè àwọn èèyàn papọ̀ inú dáwà ẹni mọ́dá yìí ànábì ló wà bá ànábì ṣe bẹ́ẹ̀ ó pè wọn lọ́kọ̀ọ́ kan ànábì ṣe wọn pa ànábì Nuhu alayhi salam òun náà ṣe káṣe lọ́sàn-án inú mọ́nà ìdáwà ìní ìdáhùtù kọ́wé lẹ́yìn lánàá wọ̀nà àárọ̀ mo pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n lóru ìní súnmọ́ ìní àlàntù lahum wà àṣọ́ọ̀tù lahum ìṣòro mo pè wọ́n ní kíni ní gbangba wọ́n àmọ́ kíni mo tún pè wọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ìgbélé inú mọ́nà ìdáwà ló wà tó lè ṣí apá ẹni pé irú àwọn àbá ìdáwà kò fẹ́yà ni gbogbo eléyìí nítorí wọn a máa sọ òun náà ni pé àwọn tó ṣe sí nǹkan yìí àwọn náà ń ṣe ní gbangba ni wọ́n sì fún asáyé láti fi káwọn èèyàn bá rí ìyàrá láburú ni èèyàn sì gbọ́dọ̀ clear nǹkan tí wọ́n bá ṣe kí ni nǹkan tí wọ́n bá sọ kí èsì fìyàn so eléyìí wàláì káàmọ̀ pé inú àpẹẹrẹ ni inú àpẹẹrẹ pálíkì àmọ̀ súnmọ́ ni inú àpẹẹrẹ pálíkì àmọ̀ súnmọ́ òun náà ni ká máa jẹ́ ìdí ṣàhádà tó zòó káàtì wàá pẹ́ nìkan ló lọ lè gbé bá odidi prop ìgbà mẹ́nájì pẹ̀ nìkan tí ó dáhùn olóṣèlú wádìí nípa rẹ̀ káwọn ó ṣèwádìí nípa rẹ̀ ìgbà ah, ẹgbọ́ nǹkan báyìí báyìí tó ṣe ní kó ṣe rí ẹ wá ṣe ìwádìí nípa ẹ̀ ẹ wá ṣe kí ni ẹ wá bọ́ síta ẹ wá ẹ wá ń sọ nítorí kí ni nítorí pé kéèyàn bá àbí lè jàre ọlọ́run bá alẹ́kọ́lá ó sọ fún wa nínú alukur'an ọlọ́run bá alẹ́kọ́lá ni wàlá tẹ́kùn máa lè sàlákà bí ẹ̀yìn inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula inú suratul isra aya 36 ọlọ́run bá alẹ́kọ́lá ó ní n tó bá nímọ̀ nípa ẹ̀ má máa sọ má máa sọ jáde lẹ́nu ìtò bá ti nímà nípa ẹ̀ àfáwà abúláàbí Abbas radiyallahu anhuma ó ní ìtumọ̀ wà látàkùrí mọ́tì kó máa jáde lẹ́nu rẹ̀ nǹkan tó bá ṣe kí ni nǹkan tó bá nímà nípa rẹ̀ àfáwà Qatada rahimahullah Muhammad bin al-Hanafiya ó ní ya'ni shahadata zuur látàkùrí ma laysa laka bihi ilm ya'ni shahadata zuur mọ́ máa jẹ́rìí rọ́ nítorí òsínbẹ̀ tí ò ẹ̀ nítorí onímọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àfa àwàkọ̀ táadá wọ́n ní látẹ̀kùn rọ̀ àìsú wọ̀làm tààrọ̀ má sọ pé mo rí nítorí látẹ̀kùn rọ̀ àìsú wọ̀làm tààrọ̀ má sọ pé mo rí nǹkan báyìí tó sì rí wọ̀tẹ̀mí ìtú wọ̀làm tẹ̀sìmá kó má sọ pé mo gbọ́ nǹkan báyìí nítorí gbọ́ kó sọ pé gbọ́ wà alimtu wàlàm tààlàm má sọ pé mo ó kìlọ̀ ilé ìfún wa ìpè èyí ó gbọ́dọ̀ máa ṣe kí ni nǹkan tí èèyàn bá ní mà nípa rẹ̀ afáwa abdulrahman saadi inú tafsiru wọn wọ́n ní tùmọ̀ ayà yìí wọ́n ní ọlọ́ọ̀bá alikola sọ fún wa pé wala tattabi' ma laysa laka bihi ilm má ma tẹ̀lé nǹkan tó nímọ̀ nípa rẹ̀ má ma ṣe kó wàá ma tẹ̀lé nǹkan bá sọ kíníkà kó ma tẹ̀lé bal tathabbat bal tathabbat gbìyànjú láti confam nǹkan yẹn láti ṣèwádìí pé ṣé nǹkan yẹn rí lẹ̀ tathabbat fi kulli ma taqulu wa gbogbo tó bá fẹ́ ṣe kọ́kọ́ ṣe kí ni kọ́kọ́ ó ṣe wá ṣe gbìyànjú láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ náà kò tó sọ jáde lẹ́nu wádìí nípa rẹ̀ tí nǹkan yìí lálàáfíà wàtò fàálùhù gbogbo tó dìbẹ́ ṣe wádìí nípa rẹ̀ tí nǹkan yìí kan tó nílẹ̀ ni ṣéèkù nípa iná tàtàbù tàbí òmùrì kúlè ha dalilun ala husni ra'ayi. wọ́n ní ìmọ̀ ṣe wádìí nípa gbogbo nǹkan tí yẹn fẹ́ ṣe láyé wọ́n ní dalilun ìtọ́ka ni ala husni ra'ayi pé ah, ẹni ní kíni ó ní làákàyè ẹni tó ní ọpọlọ òun náà ní ìtọ́ka ni wọ̀kú wọ́sẹ̀ láti ó sì túmọ̀ sí làákàyè islam nìkan torí pé yóò gbọ́rọ̀ yìí nígbà míì ẹ́n yóò máa ṣe bíbí pé jẹ́ ń sọ́fà àwọn èèyàn jẹ́ ń sọ́fà àwọn èèyàn jẹ́ ń sọ́fà àwọn èèyàn àmọ́ tí ẹni tí làákàyè bá sọ́ọ̀ ní yàrá tó bá ní kápá lórí ara yìí ni àá oníjàre dẹ̀ lòun ti ń wádìí dáadáa ẹ dákun ṣé bàtà bá padà wá kíyà rẹ̀ nísìnyí tá a padà wá rí pé ogun dípọ́ọ̀bù sọ yìí pé ìjà ah, ìjò ní asma tá a rí pé ṣe ti gbọ́rọ̀ mọ́lẹ́ àjùkan tààrí pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé wọn gan sán súnmọ́ lé wọn tí wọ́n jọ súnmọ́ pẹ̀lú mùjá yìí ìyàwó lòdì gúlé àwọn èjìdò lọ lókè kó lọ lè pè wọ́n sòsẹ́ bá padà wá ní gbogbo ẹ̀sẹ́ lè kó àwọn èèyàn tẹ́ kó jọ iṣẹ́ rí gẹ̀mú ẹ lè kó ọjọ́ mọ́nìkì kẹmọ́ ásàlà yìí máa pé a ọ̀rọ̀ tí mo sọ ń jò ní ọmọ òun ní asma o ọ̀rọ̀ tí mo sọ ń jò ní báyìí báyìí bó ẹ̀rọ ṣèlú tó rọrùn má kò rọrùn má ọ̀nà méjì ni òjijì gbà rọrùn ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ẹ̀dá àdámútọ́lọ̀ yìí máa ń ṣòro kí oko tó ti sọ kó sùkò owó yẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀la ẹlẹ́ẹ̀kejì náà ni pé kó ló ṣe rọrùn kọ́dà nú àwọn tí wọ́n kó jọ ń bẹ̀ òun sí kọ́dà nú àwọn tó fi bọ́ọ̀rọ̀ yìí sí ó rọrùn kẹ́lò yìí sí lẹ́nujọ Sunday tó kọjá lọ yìí àbí sátidé yìí lẹ́nu ọjọ́ tó kọjá lọ yìí sọ́sọ̀rọ̀ yìí wàláyé ó súnmọ́ kẹ́lò yìí sí kú bẹ́ẹ̀ ọ̀pá gbogbo lọ́rùn ó súnmọ́ kẹ́lò yìí sí kú nínú àwọn tó fi gbọ́ bẹ́ẹ̀ tó wà ń bẹ̀ láìpẹ́ àbẹ́ni tó gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì tó wò ó súnmọ́ yìí sí bó lẹsẹ wá fẹ́ rí àwọn èèyàn tó padà tẹ́ wàá sọ fún wa pé á ah, ìdí mo sọ yóò kò rí bẹ́ẹ̀ ṣéèkù ní ká wàá máa ká máa confam nǹkan síwájú ká tó gbé jáde yìí wà bí yìí tàtàwájú tó ṣòlù mọ́ o eléyìí náà lọ́wọ́ fún ma clear eléyìí yóò jù kọ́ lọ́wọ́ ma clear wàyà ọ̀rọ̀ fún bá dàgáàlì ká irú ẹni báwọn yà á rí fún bá lẹ́yìn ìgbà tó bá ti wá fi tó ti confam nǹkan yẹn ẹni tó ní nǹkan ṣẹlẹ̀ sí ni o sì lọ lè bá wọn ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí o ah, ṣẹlẹ̀ sí mi lóòótọ́ ni aláì ló ṣe rí nánu àwọn ah, ní báyìí báyìí wọn ní báyìí àbẹ́ẹ̀ ah, náà ló ṣe rí lóòótọ́ sẹ́ǹkó di mànú àbẹ́ẹ̀ ni wọ́n ní kò rí báwọn o báyìí ló ṣe rí báyìí ló ṣe rí wọ́n ní tó ní láàká ìbá ṣe ìwádìí nípa owó tá à ń sọ yìí òun náà ni ó jẹ kó mà yóò mọ̀ yìí pé hali ìfìdáàmù khairun ami ìfìdáàmù ṣe nǹkan gbèsè tí mo fẹ́ gbé yìí ṣé kí n wá ṣe kí ni kí n gbé gbèsè òun ni àbí kí n kóra dúró ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kí n sọ jáde lẹ́nu ni àbí kí n má sọ wọ́n ní òun náà ló lílà káyọ̀ ṣe kíni ni ó fi mà lè annal mutasabbita labudda an ya'mala fikrahu wa yushawira fi umur allati alayhi labudda an yu'mila fikra wọ́n ní nítorí pé ẹni tó bá fẹ́ ṣe kíni ẹni tó fẹ́ ṣèwádìí tó fẹ́ kọ̀ǹfàmù pa nǹkankan túláàsì ni mo yóò lo ọgbọ́n eré ara rẹ̀ wa yushawira fi umur yóò sì bá àwọn èèyàn ṣe kọ̀rọ̀ jómi tí ọ̀rọ̀ síwájú kó tó ṣe kíni síwájú kó tó gbé irú nǹkan báyẹn jáde so eléyìí òun náà ni inú àwọn nǹkan tí ó ṣe kíni tí ó máa ń sọyàn kó níbi wàhálà ọlọ́ọ̀bà àlekọ̀ láwa tó sọ pé iná sàmùá etí tá a fi sọ̀rọ̀ tá a fi gbọ́rọ̀ wàlbásọ̀rọ̀ àti ojú tá a fi ríran wàlfùáàdá atọ́kánwá tá a fi kó gbóǹkà ẹjọ́ tá a fi wọn fọn káàkiri fáwọn èèyàn kúlù èyí tá a fi tí wa gbọ́ èyí tá a fojú wa rí àti gbogbo èyí tá a fọkàn wa di tá a fi wọn fẹnu gbé jáde gbogbo ẹ̀ náà lọ́wọ́ bá àlejòlá òun náà ní bẹ́ẹ̀ lọ́wọ́ wa sọ eléyìí tí tá a fi lọ́ bí àlàyé yìí òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ká má jẹ́ kó jẹ wá lójú anabi sallallahu alayhi wa sallam sọ fún wa ẹ wọ́n ti wà nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu ẹ anabi sallallahu alayhi wa sallam ọlọ́jọ́ gbọdọ̀ alkiyamu ní dé àyàfi bí gíní ẹ inna bayna yaday sa'a shahadatan anabi ní síwájú kálí kìámù tó dé ẹ máa rí ìjẹ́rìí rọ àwọn èèyàn máa sẹ́kẹ́ni wọ́n máa jẹ́rìí lórí rọ nítorí òṣojú wọn nítorí wọn ò tó títí wọn ní màdé parí wà tutmana shahadatil haqq wọn wà á máa fi ìjẹ́rìí òdodo wọn sì máa fi pamọ́ ìjẹ́rìí òdodo tẹ́lómi náà máa ẹ inú gbogbo àwọn tó wà ń bẹ wọn náà tẹ́lẹ̀ náà ti ń bọ̀ ẹlòmíì náà má tẹ́kì ní òrí bẹ́ẹ̀ àmọ́ yóò tẹ́kì ní yóò fi pamọ́ nítorí kó ṣe déédéé tágẹ́tì tó ń lọ tó látara di eléyìí à ẹ̀kọ́ ńláńlá tó náà lè jẹ́ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ipe agbọ́dọ̀ máa ṣe wádìí kọ́lá tá a bá ń bá yàn já tó wáyé pé ọ̀tá wa náà ni ìdí ò bá sí lára rẹ̀ á má sọ ẹlẹ́ẹ̀kejì tá a bá ń bá yàn já tó wáyé pé ọ̀rẹ́ wa ẹ̀jẹ̀ káwọn náà gbé sí làkàyè tó wáyé wa ni wọ́n sọ kó ṣe kan ẹ̀dá kùn sí áàtì di áàtì mọ̀tò wáyà káàkiri pé ah, ntọ́rẹ̀ mi ṣe tọ́rẹ̀ mi ṣe yìí ṣèbí àkọ́kọ́ wá ìjọ́rọ̀ rẹ̀ wá ní ká ah, ọ̀rẹ́ kí ló wá sún ọ débẹ̀ àwọn ló ṣe nǹkan báyìí wọ́n ló ṣe nǹkan ọ̀rẹ́ wa sọ tẹnu ẹ̀ pé à ah, ibi mo ah, kò rí báwọn báyìí ló ṣe rí àmọ́ ṣètánì tí ma gbénu ọkàn ọmọ ènìyàn tí gbénu ẹ̀mí ọmọ ènìyàn òun náà ni òdíjẹ́ kọ́ ọmọ ènìyàn ó lè ṣe wádìí tó bá jẹ́ pé ọ̀tá ẹ̀ náà ló ṣe nǹkan nítorí pé kò fẹ́ dáadáa nípa ọ̀tá rẹ̀ tẹ́lẹ̀ aburú láburú láburú náà ló fẹ́ máa gbọ́ nípa ọ̀tá rẹ̀ ni wọ́n fi sọ fún ọ pé à ah, orí tọ́ta rẹ̀ ṣe kọ́dà èèyàn mẹ́ta ló kú lóyún papọ̀ kò wá nílò lè ṣèwádìí ya ẹgbọ́ ìjọba ìbáyìí ọgbọ́dọ̀ tó pé aburú rẹ̀ náà ní tẹ́kínì òun náà ní wákàtí so eléyìí ó burú jáì kò lẹ́tọ̀ọ́ ká máa bá ẹni tó bá jẹ́ àfa nínú ẹ̀sìn ká máa bá pàdé nínú nǹkan báyìí ká tó wá sọ pé ọmọ akẹ́kọ̀ọ́ ká tó wá sọ pé àwọn àwam kò yẹ ká máa bá wọn nínú nǹkan báyìí tó gbọ́ lọ́wọ́ bá àlejò láti wọ́ọ̀nù wa ọlọ́wọ́ bá àlejò láti wà láyé yìí mọ̀lẹ́kùn ṣẹ̀dáàánú qawmin ala alla ta'dilu i'dilu huwa ẹ̀ pé ẹ̀ wá ní ṣe dọ́gbandọ́gba ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá ní ẹ̀ẹ́dẹ́lu ẹ̀ máa ń ṣe dọ́gbandọ́gba ẹ̀ huwa aqrabu lit-taqwa kẹ́ ẹ̀ máa ṣe dáadáa kẹ́ ẹ̀ máa ṣe dọ́gbandọ́gba yìí òun náà ni ó ṣe kí ni òun náà ni ó máa sun imá ìpáyọ̀ ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá látara délé abẹ́lẹ́ ọba àdìsọ́lá ọba ká gbọ́ ìkúrúta ní kó wúlò fẹ́ni tó abẹ́lẹ́ ọba àlìkọ́lá gbogbo ìta bá ń ṣe níṣẹ́ ìta bá ń wà níwà àbí ìta ń sọ lọ́rọ̀ kí ọlọ́ọba àlìkọ́lá kọ́mọ́sà fi ìkìláàsì kọ́mọ́sà fi ṣe wá lọ́sọ̀ọ́ ọlọ́ọ̀bá àlìkọ́lá kó ti ká mú òdodo lódodo kó ti ká lè máa tẹ̀lé ọlọ́ọ̀bá àlìkọ́lá kó mọ́sà gbé wa borí ogun ṣèkọ́ọ̀nù tó jẹ́ pé ogun ṣèkọ́ọ̀nù yìí òun náà ní máa ń ṣe kí ni òun náà ní máa ń dúó nídùú ìfẹ́ ẹnu tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹnu ṣèkọ́ọ̀nù òun náà ni ó dúró lọ́kàn wa pé ah eléyìí mo mọ òdodo àmọ́ èyí ṣe mọ̀ pé eléyìí ló dáa àmọ́ èyí mọ̀ mọ̀ pé eléyìí ló dáa àmọ́ èyí sọ jáde kọlọ́ọ̀bà àlekọ́lá kó búra lórí ogun ṣèkọ́n innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma